ẹ̀yin ọ̀rẹ́ mi ọjọ́ ìdájọ́ ń bọ̀ á nígbà yẹn dán iṣẹ́ nìkọ̀ọ̀kan wa wò àbí ẹ múra tán di ọjọ́ ọ̀hún ọlọ́run ti yan jésù láti ṣe nídàájọ́ wa èèpin a gẹ́gẹ́ bí nǹkan yóò rí nínú ẹnìkọ̀ọ̀kan wa bó bá ṣe wí ọkàn wa ní ẹ̀ṣẹ̀ ẹ ràn á lọ inú náà ọ̀run àpáàdì níbi ìyọ́lọ́run ti pèsè ilẹ̀ èṣù bó bá ṣe wí jésù ti wí ọkàn wa mọ́ gbogbo wa á lọ bí yóò ti pèsè ilẹ̀ hàn yóò gbẹ́kẹ̀ hàn lé e jésù fi ẹ̀mí ara rẹ̀ kalẹ̀ ké bá lè wẹ gbogbo ẹ̀ṣẹ̀ ọkàn wa kúò bó bá ṣe wí kúò nínú ìfẹ́ rẹ̀ kè ní ṣàánú wa níjọ́ ọ̀hún 是。